اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <clears throat> وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <clears throat> ohun tí a fẹ́ ṣàlàyé lábẹ́ lẹ́nì òun ni eh, bó ṣe tọ́ káwa tá imam ká máa tò sáfù lẹ́yìn ẹ̀ eh, ìpìlẹ̀ aṣáájú ẹ̀dá fi náà ni pé ìmáàmù àwọn ọkùnrin ó ń láti yọ síwájú. káwa ta tò lẹ́yìn ẹ̀ káwa lẹ́yìn a rí àkọsílẹ̀ pé tó bá jẹ́ obìnrin ló ń ṣáájú àwọn obìnrin bíi tiẹ̀ kírun tí wọ́n yàtọ̀ obìnrin yẹn á dúró sáàárín wọn ni kò ní jáde sí wájú ṣùgbọ́n fáwọn ọkùnrin ìmáàmù á jáde síwájú tó bá jẹ́ èèyàn kan ṣoṣo ló fẹ́ ṣìkejì ìmáàmù afẹ́kódúró sí apá ọ̀tún imam tó bá ti ń ju èèyàn kan ṣoṣo lọ ẹnìkan á dúró sí ẹ̀yìn imam tààrà ẹnìkejì á dúró sí apá ọ̀tún ẹni tó wà lẹ́yìn imam now mo rò pé kò dàrú débi tó dé yẹn ibi tí a ṣàkíyèsí pé àwọn èèyàn ti máa ń fẹ́ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ òun ni tẹ́nì kẹta bá wá dé àwọn kan á wá ní ẹnì kẹta yẹn ẹ̀gbẹ́ ìmáàmù ọ̀tún ló yẹ kó wà wọ́n á ní káwọn máa wá to sáfù yẹn lọ kábàlọ̀ ọ̀tún yẹn kọ́kọ́ kúná káwọn tó padà máa wá fìlì abala òsì eléyìí la sọ yí pé àwa ò rẹ́rìí tó sọ bẹ́ẹ̀ ohun tí mo rò páwọn ẹni yẹn tí wọ́n fẹ́ fi ṣe ẹ̀rí òun ni ọ̀rọ̀ tí àwọn sọ̀hábà sọ wípé òun ni ọ̀rọ̀ tí àwọn sọ̀hábà sọ wípé táwọn bá ń kírun lẹ́yìn imam àwọn máa ń du pé káwọn wà ní apá ọ̀tún ẹ̀ ó fi jẹ́ pé tó bá ń sálámọ̀ àwọn aláǹfààní pé àwọn làwọn kọ́kọ́ rí ẹ̀ẹ̀kẹ́ ọ̀tún tànàbí máa kọ sáwọn kó tó kọ òdì kejì sáwọn tó wà ní apá òsì ibi tí wọ́n nífẹ̀ẹ́ ànábì délélé yìí àwọn fìyẹn wọ́n fi jù wá lọ gbogbo nǹkan tó bá máa fún ọ láǹfààní àti súnmọ́jíṣẹ́ ńlá wọ́n máa ń dùn wọ́n máa ń bára wọn dùn jíjẹ́ ni ire ni so níbi tí wọ́n ń du pé káwọn túmọ̀ ànábì dé wọn a máa fẹ́ jókòó sápọ̀ ọ̀tún kó jẹ́ pé a kọ́kọ́ ṣe tẹ̀sílìm sáwọn kó tó ṣe sí ẹ̀ńtọ́ àlápòsì ṣùgbọ́n yóò tí ì túmọ̀ sí pé sáfù tá fẹ́ tò lẹ́yìn imam apá ọ̀tún yẹn ni ká máa wá tò lọ ẹ jẹ́ ká wo ohun tó máa ṣẹlẹ̀ tí mọ́ṣáláṣí yẹn bá jẹ́ mọ́ṣáláṣí ńlá tó fẹ̀ gan bíi mọ́ṣáláṣí kàábà àbí mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé fífẹ́ ẹ̀gọ́ngbà míì ó lè súnmọ́ kìlómítà kan ibi tí wọ́n ti fẹ́ kàábàdé ń sìn ó máa túmọ̀ sí pé àwọn èèyàn á tò sápá kan lọ ẹni tó wà ní kangun lọ́hùn-ún tí ò bá sí microphone kò tiẹ̀ ní gbọ́n tí ìmáàmù ń sọ so ohun tí ó tọ́ òun ni pé tẹ́nìkan bá ti wà lẹ́yìn ìmáàmù kẹ́ni tó dé dúró sápọ̀ ọ̀tún ẹ̀ ẹni tó fẹ́ ṣì kẹta wọn abẹ́ni tó fẹ́ ṣì kẹrin kó dúró sí apá òsì àá wá fìlù sáfù yẹn lọ bẹ́ẹ̀ right left right left tí sáfù yẹn bá kún tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sáfù kejì ẹni tó dé kó dúró sí ẹ̀yìn imam lẹ́yìn sáfù alákọ̀ọ́kọ́ yẹn ká tún máa wá kún lọ right left right left ìbéèrè máa wá ń jẹyọ pé tá a bá wá ń kún sáfù lọ bẹ́yẹn a ti dáhùn lórí pé ṣé dídádúró ẹnìkan lẹ́yìn sáfù tó ṣe wọ̀ àní rárá dídádúró tó ṣe wọ̀ òun ni tẹni tó jẹ́ pé ó fẹ́ dádúró láti máa dárun kíni tí ò fẹ́ bá jọ̀mọ́ dúró kò sì fẹ́ bá wọn kírun irú ẹni ẹ̀ làmẹ́bí sọ wípé lásọ̀látẹ́ limunfaridin khalfa sọf kò sírun fẹ́ni tó ta kété sí jàmá mùsùlùmí tó fẹ́ dárun tiẹ̀ kí ṣùgbọ́n ẹni tó jẹ́ pé òun wa yìí náà ló ń kí jàmá náà lòun náà ń tẹ̀lé sáàfù wájú ti kún ló ṣe fẹ́ dá dúró lórí sáàfù ẹlẹ́ẹ̀kejì kì í ṣèwọ̀ fún a sì ti ṣàlàyé náà pé kò ní ìdí pé kó fẹ́ ẹnìkan sẹ́yìn à ń rọ ẹni ẹ lóye nìyẹn so ìyẹn ti ń jẹ́ àlàyé wọ́n wá ní kí wá ní àlàyé tí mọ́ṣáláṣí bá kún dẹ́nu tí ò síbì kankan téèyàn lè dúró sí kẹ́nìkan wá wo pé á bóun bá lè rápálá kóun tiẹ̀ rí ẹ̀gbẹ́ ìmáàmù dúró sí ǹjẹ́rùn ń tọ̀hún gbà bí gbà náà wọ́n wá ní bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí láìsí nínú pé kéèyàn ó lọ dúró sẹ́gbẹ́ ìmáàmù tó bá jẹ́ pé gbogbo ààyè ló ti kún náà kí ni tí wọ́n fi ṣe ẹ̀rí eléyìí hadith tó wáyé pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ara ẹ̀ ò lé níjọ́ kan ó wá pa Sayyidina Abubakar láṣẹ wípé kó lọ kírun fáwọn jọmọ́ na Abubakar ti ń kírun lọ wọ́n ní ara wa dé ànábì àmódi tó ń ṣe yẹn ó fúyẹ́ ó wá rí pé ara òun lè gbé ó wá rọ́jú dìde lọ bá wọn lórí ìrun ìgbà tó dé mọ́ṣáláṣí tó rí pé Sayyidina Abubakar ti ń kírun lọ wọ́n ló gba àárín àwọn sáfù yẹn tó fi lọ dúró sí iwájú wájú tó wá dúró sí kì í ṣe pé wà ní dúró ó jókòó kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Sayyidina Abubakar sí apá ọ̀tún Abubakar Abubakar ń kírun lọ ṣùgbọ́n gbà tóun náà wo ẹ̀gbẹ́ tó rí pé ànábì ti wà ń tòsí ó wá jẹ́ máa líìdì irun yẹn òun wá gbé ohun òjíṣẹ́ ńlá ó gbé ga ṣùgbọ́n ẹ̀gbẹ́ náà ló dúró sí kò kúrò láàyè yẹn torí gbogbo ti kún ẹni tó bá jẹ́ pé kò sáàyè mọ́ ló ṣe fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ imam kò ṣe wọ̀ tó yé wa now um, èyí tí ó tún fẹ́ jọ òun ni tó bá jẹ́ pé kò sáàyè kankan mọ́ lẹ́gbẹ̀ẹ́ imam torí pé ó lè jẹ́ àyè ibi tí imam ń dúró sí ibi tí ó fúnyàn láǹfààní àti dúró sẹ́gbẹ̀ẹ́ ni. Eh, láwọn mọ́ṣáláṣí kan wọ́n mọ nǹkan tó ń pè ní mihrab eh, yàrá kótópó eh, tí wọ́n máa ń jẹ́ kí imam dúró sí yẹn tó bá jẹ́ pé wọ́n kẹ́rù sí ẹ̀gbẹ́ kò tẹ̀ síbi tí èèyàn fẹ́ dúró sí kí ni ká ṣe àbí gbogbo ààyè tí ẹ̀ ti wá kún kò wá síbi kankan téèyàn lè dúró sí àfi kó jẹ́ pé yálà kẹ́niyàn ó jáde kúrò nínú compound mọ́ṣáláṣí kó lọ tò síta. àbí kó lọ dúró sí wájú imam a rí àlàyé lórí eléyìí náà tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn jáde síta ó lọ tò sẹ́yìn imam nírun wọ́n ní bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá jẹ́ pé jọmọ́ tó wà nù mọ́ṣáláṣí náà ló ń tọ̀hún náà ní àníyàn òun ń bá kírun a fẹ́ kó jẹ́ pé ẹnikẹ́ni tó bá ń kírun ẹ̀ níta ó ń rí ẹni tóun ń rí ìmáàmù tó jẹ́ pé wọ́n tò tẹ̀léra wọn títí tí wọ́n fi dé ẹnu ọ̀nà ẹni tó wà lẹ́nu ọ̀nà yẹn ó ń rẹ́ni tó wà nù mọ́ṣáláṣí tẹ́ni tó wà nù mọ́ṣáláṣí ń rí ìmáàmù ó fi jẹ́ pé tí ìmáàmù bá tẹ̀ ṣàṣìṣe ohunkóhun tó bá ṣe ẹni tó wà nù mọ́ṣáláṣí yẹn ń rí i á jẹ́ kẹ́ni tó wà ń ta náà mọ kí ni máàmù ṣe so ẹni tó tò lẹ́yìn ẹni tó wà níta yẹn tóun náà ń rẹ́ni tó ń rẹ́ni tó wà nínú mọ́ṣáláṣí wọ́n ní kò sí láìfi now ibi tí ìyapọ̀ ẹnu díẹ̀ ti wà òun ni tó bá wá jẹ́ pé jọmọ́ yẹn wá extend ó fà sẹ́yìn débi pé wọ́n wá lọ kan bóyá odò tó ń ṣàn àwọn kan wá lọ tò lẹ́yìn odò yẹn àbí ọ̀nà bíi ti mọ́ṣáláṣí wa yìí ń sìn kánìjàmọ́ pọ̀ àwa kúnnú mọ́ṣáláṣí àwọn kan lọ tò sí wájú mọ́ṣáláṣí lópin ìgbà tán bá ti ń rá àwọn tí wọ́n wà ní compound táwọn yẹn náà rí imam kò sí problem now ọ̀nà ń kọ́ a lè tò sójú ọ̀nà tó rà náà bì ṣe léwọ̀ fún wa ó ní ẹ má ṣe dúró kírun sójú ọ̀nà ó mì pé sáfù tó bá tún tẹ̀lé wọ́n á lọ síbi ilé ọ̀kan yẹn nìyẹn àbí ìyẹn ni wọ́n á sọ yí pé ẹnu àwọn àfá òkò lórí ẹ̀ àìkó ẹnu wọn yẹn torí pé a text tó sọ pàtó wípé báyìí ni àbí báyìí ni ṣùgbọ́n nǹkan tó súnmọ́ wallahu a'lam òun ni pé gbogbo condition tó bá mú ni sọdá odò àbí sọdá títì ká tó lè tò sáfú tí kìí ṣe pé ìfẹ́ ẹnu lẹ́ni ẹ̀ fi tò síbẹ̀ àìsáàyè mọ́ ló sún wa dé situation yẹn àwọn àfáà kan ní àwọn òrò kó bá ẹ̀rùn wí torí pé kò sí hadith kan tó sọ kó bá wí nínú tí wọ́n fi ń ṣe ẹ̀rí eléyìí òun ni pé Abu Hurairah anhu Ari rí asar wípé ó kírun kan tó jẹ́ pé orí story building lòún wà nígbà tí ìmáàmù àtàwọn jàmáà wà ní ìsàlẹ̀ so àwọn àfáà ní ohun tó súnmọ́ jù òun ni pé kò sáàyè tó gba Abu Huraira nísàlẹ̀ mọ́ ló fi jẹ́ pé orí ilé ló ti kírun yẹn so eléyìí a máa túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ pé fífún àyè nínú mọ́ṣáláṣí ló mú máa kírun níta ló jẹ́ kó máa kírun níta tòun ti bíbi tó wà yẹn ṣe jìnnà tó tí ò bá jẹ́ wípé ó ṣì láǹfààní kó súnmọ́ mọ́ṣáláṣí pẹ́kípẹ́kí ló fi dúró síbi tó wà a lè sọ pé ìrùn ẹ̀ ò gbà ọlọ́run ní ṣe hajj léèwọ̀ gbogbo wa téèyàn bá ṣe hajj á rí àpèjúwe nǹkan tá à ń sọ yìí Eh, tó jẹ́ pé ibi tẹ́lòmíì tò sí ó lè tó kìlómítà méjì sí kaaba ìmáàmù kaaba dẹ̀ ló ń bá kírun àwọn kan wà lórí twenty five story building hotel orí òkè yẹn náà ni wọ́n ti ń kírun tó ti yé a rí i pé eh, wọ́n ń rí àwọn tí wọ́n ń rí imam so that tí mistake bá ṣẹlẹ̀ wọ́n á mọ bí wọ́n ṣe máa correct ẹ̀ àwọn àfọ́ ò wọn ò gbà ṣùgbọ́n ní gbogbo ìgbà ohun tó dáa jù náà ni pé ká súnmọ́ ìmáàmù ká sì má jẹ́ kí nǹkan kan kó jẹ́ gàgà láàrin àwa àti ìmáàmù òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ní òun kúrẹ̀ according to ìyàwó Aisha kíkẹ́ lọ́mọ àbá tí hadith wà nínú Sahih Bukhari àti Muslim ó ní كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل في حجرته وجدار الحجرة قصير فرأى الناس شخص النبي فقام أناس يصلون بصلاته عائشة ni النبي jí láti kírun lóru ọjọ́ kan ìrun àdákíní kò pé jàmọ́ sí nígbà táwọn èèyàn wá kọjá wọ́n ní ibi tá ànábì tí wọ́n ń kírun nínú compound ilé ẹ̀ yẹn ó jẹ́ ibi tó jẹ́ pé kò ní rúùfù lórí kò sí òrùlé lórí ẹ̀ ògiri yẹn náà ò wá ga jù débi pé ńgbà tí wọ́n ń kọjá wọ́n rí tó dúró ká tó mọ tó ń ṣẹlẹ̀ àwọn kan nínú àwọn sọ̀hábà wọ́n ti tó sáfù sẹ́yìn ògiri yẹn táwọn náà bá ànábì kírun òru tó ń kí kò wá lé wọn dànù àìlé wọn dànù yẹn àbí kó tiẹ̀ wá kírun yẹn tán kó wá sọ fún ọ pé irun yín ò o nígbà tó giri ti oyi làwa láàrin ó jẹ́ káwọn àáfàá sọ yìí pé ẹni tó bá jẹ́ pé túláàsì ló fa kí nǹkan bí ọ̀nà àbódò tó ń ṣàn kọjá àbógiri kó la òun àti ìmáàmù ẹ̀ kò ní láì fi nǹkan tó ni pé kó ṣáà máa gbọ́ kábàárà ìmáàmù yẹn ìbéèrè tó wá fẹ́ nǹkan tá à ń sọ yìí òun ni kẹ́nìkan wá ní òun wo mọ́ṣáláṣí lọ́ọ̀kan tí wọ́n bá ti pèrún máikrófóònù yẹn máa ń gbé kábàárà ìmáàmù dé inú ilé àwọn so kò ní ìdí kóun kúkú jáde kóun lọ kírun ní mọ́ṣáláṣí eléyìí ni ìbéèrè ẹ̀ máa ń wá lọ́pọ̀lọpọ̀ àgàgà látọ̀dọ̀ àwọn ìyá wa tó ń kírun lé wọn á ní sáwọn ò lè máa fi ohun imam bá wọn kí jàmọ́ ni a ní wọn ò ní ìdí ẹ̀ ìdí tí wọn ò ṣe ní ìdí ẹ̀ rèé fún àwọn ẹ̀yà wa ọlọ́run ti sọ ọ̀rẹ́dì látẹnu ànábì sallallahu alaihi wasallam pé irun tí wọ́n dá kí ń lé wọn ó dáa jù yìí tí wọ́n wá mọ́ṣáláṣí wá kí lọ ìtumọ̀ yẹn ni pé ká ní ìyá tó fẹ́ dárun kí ń lé yẹn ká ló tiẹ̀ wá sí mọ́ṣáláṣí wá kí jàmọ́ gan-an láàdá tó máa gbà látara pé ń bá wa kíjà mọ́ ní mọ́ṣáláṣí kò tó kó dárùn ẹ̀ kí ń lé so a máa sọ pé irun tó dá kí ń lé yẹn ó ti ní láàdá bí ẹni tó bá wa kí jàmọ́ náà ni so kò ní ìdí kan máa sọ pé ohun imam làwọn fi ń tẹ̀lé imam tí wọ́n wá wà lọ́nà jíjì sí mọ́ṣáláṣí kí wọ́n dárùn wọn kí ẹni tóun náà wá jọkùnrin tó lóun ò ní fẹ́ wá sí mọ́ṣáláṣí òun á máa fi ohun ìmáàmù kírun nírú ààyè yẹn tí kì í bá ṣerú túláàsì tá ṣàlàyé yìí ló mú ṣe bẹ́ẹ̀ ẹnu gbà á láti sọ pé irú ń tọ̀ òun kọ́ kò dá wa lójú pa lè fọ́ sọ̀yà pé ó nírun so kí yẹn jẹ́ bẹ́ẹ̀. now wọ́n ní kí ni ìdájọ́ nípa irtifa al-ma'mumin anil imam àbí irtifa'ul imam anil ma'mumin ṣó ṣẹ̀tọ́ káwọn tó ń kírun lẹ́yìn imam káàyè ibi tí wọ́n fẹ́ dúró sí kó ga ju ti imam lọ bẹ́ẹ̀ ni kò sí láìsí kílẹ̀ rí ẹ̀ ẹ̀rí ẹ̀ nìyí tá a sọ yí pé Abu Huraira ṣe tó dúró sí orí mọ́ṣáláṣí táwọn èèyàn ń kírun lábẹ́ ẹ̀ imam àtàwọn tán tò lẹ́yìn imam wọ́n ń kírun ní abẹ́ mọ́ṣáláṣí tí ò bá tọ́ ni ààrẹ tí a ti sọ fún Abu Huraira pé iṣẹ́ tó ṣe yìí kò bá ń táṣáájú ẹ̀dá fi kọ́ àwọn mu so wọ́n ní kíjọ̀mọ́ ò ga níbi tí wọ́n dúró sí kí ìmáàmù ó rẹlẹ̀ ìyẹn ò ní láìfí ibi tí láìfí wà òun nìdàkejì ẹ̀ kí ìmáàmù fẹ́ wà níbi tó ga táwọn jọ̀mọ́ wà níbi tí ó rẹlẹ̀ ìyẹn la rí ẹ̀rí tó takò ẹ̀rí méjì sì ni ìkíní nínú ẹ̀ ni pé Hudhaifa kíkẹ́ ọlọ́run máa bá wọ́n ní amina sabil madain aladukan wọ́n ló dúró sí orí yàrá kan kírun fún àwọn èèyàn jọ kan nígbàtí Abdullahi ibn Mas'ud tó rí tó ń ṣe yìí wọ́n ní ó wá súnmọ́ àáfàá ni àfà ní abdullahi bin mas'ud láàrin àwọn sọ̀hábà ó wá súnmọ́ Hudhaifa wọ́n ló wá bù ní aṣọ so ó wá fà sẹ́yìn ó fà á sẹ́yìn ó sì fà á bí ẹni tó fẹ́ kó sọ̀kalẹ̀ níbi tó wà yẹn ó wá sọ fún Hudhaifa ó ní ṣó ni wípé wọ́n máa ń kọ́ láyé ànábì sallallahu wípé kéèyàn ó wà níbi tó ga ju ti àwọn tó ń kírun fún lọ ṣó mọ̀ pé wọ́n ń kọ ilé yìí ni wọ́n ní ó wá dáhùn pé bẹ́ẹ̀ ni ìgbà tó fà mí láṣọ tó sọ̀rọ̀ ilé mi náà ṣẹ̀ wá rántí ìyẹn jẹ́ ìkan ìkejì hadith kan wáyé eléyìí náà wà ní Bukhari àti Muslim ipe anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan tó fẹ́ ṣàpèjúwe bóun ṣe fẹ́ káwọn èèyàn ó máa kírun wọ́n ní ó wá gun orí mímbàr ibẹ̀ ló ti kábàrọ̀ ó ka súrọ̀ ó ṣe rùkú ó gbórí sókè ṣùgbọ́n ńgbà tó máa ṣe sùjúùd kò ṣe sùjúùd lórí mímbàr yẹn ó sọ̀kalẹ̀ ó fi ẹ̀yìn rìn sọ̀kalẹ̀ lórí ó wọ́n wá bilé rẹ̀ pé ya Rasulullah ṣé kò sí ó ní à ṣẹ́rí tí mo ṣe yé lítà tán mú bí mo kí bẹ́ẹ̀ kẹ́ẹ̀lẹ̀ wò mí kọ́ṣe ni kẹ́ẹ̀lẹ̀ rí mo ṣe ń kírun àwọn àfà wa ní nínú ẹ̀kọ́ tí akọ́nà hadith yìí ni pé ẹni tó bá jẹ́ pé ó fẹ́ demonstrate nǹkan kan fáwọn jọmọ́ ẹ̀ kí wọ́n lè kẹ́kọ̀ọ́ kí gbogbo wọn máa rí kò ní ní láì fi pé kó gorí mímbàr kí wọ́n lè rí nǹkan tó ń ṣe ṣùgbọ́n pé kéèyàn fẹ́ kírun káàyè tóun dúró sí kó ga ju tàwọn jàmọ́ ẹ̀ lọ wọ́n ní ìpìlẹ̀ ni pé àmọ́ nínú súnà so tí kì í bá ṣe pé necessity kan ló fà á kò ní tọ́ka máa ṣe iṣẹ́ yìí ó gbalẹ̀ nílẹ̀ yorùbá ọlọ́run ṣe ń fi àgbọ́yé súnà ka kúrò ńlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí tí wọ́n máa ń kọ́ láyé ìgbà kan tí wọ́n bá kọ́ wọ́n á fi àyè imam wọ́n á fi bí inch méjì sí mẹ́ta wọ́n á fi mọ́ga àkẹ́ bá béèrè pé kí ló mú ọ ṣe bẹ́ẹ̀ mi ò tí rẹ̀ nìkan ṣàlàyé ìdí kankan fún mi tó bá jẹ́ ká lè dá àyè imam mọ̀ ní mi rò pé yẹn rújú kò rújú but lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí àtijọ́ wọ́n ṣe máa ń kọ́ nìyẹn so ó dìgbà tí wọ́n bá wá béèrè pé ah, kí ló ṣe táàyè yìí ga káwọn náà tẹ̀ ṣó kán tó ronú pé ah, ó mà ti ẹ̀yẹ kó nídìí lóòótọ́ kò ga débi ká lè fẹ́ ṣe kótóbà lórí ẹ̀ at the same time kò lẹ́bù síta àwọn jọmọ́ so ohun tí a gbọ́ tí Ibn Mas'ud tó fi ń correct Hudhayfa ta kàtíwálítì yìí á jẹ́ kí nǹkan yẹn máa jẹ́ ohun ẹ̀kọ́ ṣùgbọ́n tó dé lẹ́bù pé ká sọ pé ní bá kírun bẹ́ẹ̀ ìrun ọ̀hún ò gbà rárá al ni wọ́n sọ akórè rẹ̀ ṣùgbọ́n ààrẹ rí tá ti lè sọ wípé téèyàn bá ṣe bẹ́ẹ̀ kò nírun nàtí nǹkan bá ti wá jẹ́ ń tá a kọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé òjíṣẹ́ ńlá sallallahu alayhi kò júwe bẹ́ẹ̀ fún wa tá a bá fẹ́ ṣe ìbádà ẹlòmíì tágbọ́yé súnlẹ̀ òtó nǹkan á nígbà tí ò bá ti bàrún jẹ́ kí wálẹ̀ ń sọ̀rọ̀ lọ síbẹ̀ fún in tó bàrún jẹ́ nìkan kọ́ ni wọ́n ní kákọ̀ ohun tó túnrùn ṣe ni wọ́n fẹ́ ká máa gbé alóǹgbẹ́ èyí tí ò bá túnrùn ṣe tí kìí ṣe ń taari àkọsílẹ̀ fún téèyàn bá ń ṣe tó wá nígbà tí ò bá ti bàrún jẹ́ àìbàrún jẹ́ kò ní kó má dín ládàá ìrun kù so abẹ̀wá nítorí tọlọ́run gbogbo ìṣesí tá bá bá ń lẹ̀ tó jẹ́ pé ó ti di bárakú táwọn afábáwá tí wà ń lọ pé kò sákọsílẹ̀ tó ní ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa pẹ́ sílẹ̀ díẹ̀díẹ̀ abẹ ọlọ́run ọba tá à ń kírun náà fún ọlọ́run dákun tẹ́wọ́ gbà fún amádàálù aláya ká fún aláǹfààní questions one two three four five six number one. Yes. Naam. Yes. Ilẹ̀lẹ̀. Now. Okay. Okay. Kí wá láǹfààní eh, dídúró síbẹ̀ yẹn? Ìyàwó méjì ó fi méjì ṣe màmú. Òun ò fẹ́ dúró síbẹ̀. Okay, okay, okay. Ó dà question yẹn rèé ẹni tí kìí ṣe òun ni imam mọ́ṣáláṣí mọ́ṣáláṣí yẹn wọ́n wá máàkì ààyè imam wọ́n mọ́ga òun wá lágbọ́yé pé dídúró síbẹ̀ yẹn kò dáa àbí ohun ẹ̀kọ́ ni pọ̀tò òun ni wọ́n ní kó kírun fáwọn ọ̀ràn kó wá dúró síbẹ̀ ó wá padà wá sórí sáfù àwọn jàmáà alákọ̀ọ́kọ́ àbí sáfù ibi tí ẹ kó jẹ́ sáfù àkọ́kọ́ lòun dúró sí ayẹyẹ náà ló fẹ́ dúró sí. ó wá fún nínú àwọn sáfà ọkọ yìí. pé kán dúró sí òun. ok kó má jọ òun nìkan lòun máa rúfin. ok so àwọn uh, question yẹn ó wà technical díẹ̀ that is pé kí àyè kó má jẹ́ pé imam nìkan láyé tí ẹ ga ju tàwọn jọmọ́ lọ ó wá pé ẹni méjì mọ́ra. ohun tẹ́mi ò bá rò pé kó ṣe tí ó dẹ̀ la wàhálà lọ rárá kó bẹ̀ wọ́n pé kán jẹ́ kóhun kírun òun nílẹ̀ wọn gbà ṣé dandan ni kójú òun ló máa kírun fún wọn ni ìyẹn ò lè lọ́pọ̀ àyè lọ tí n bá ti ní màá bọ́lẹ̀ mo máa ń retí káwọn mi kọ́mà ni mo wá da àwọn wọn á ẹgbẹ́ orí kí a máa rẹ́ni tí a fẹ́ mọ̀ di ẹ̀kíngun yẹn ẹ wá kóòtù hadith yẹn pé sọ̀hábí torí ẹlòmíì tó fẹ́ ṣe ó fà láṣọ ẹni tó fà láṣọ èmi náà rántí ń sìn tí a pé ọ̀rọ̀ kan ti lọ lórí ẹ̀ nìyẹn kò sẹ́ni tó máa gbọ́ tí kì bá ṣẹni tó láyàkáyà sọ́lọ́run tí ò ní mọ̀ pé ah, a jẹ́ pé ó yẹ káwọn nǹkan ṣe sí kìíní yìí a fún yín láǹfààní àti ṣe correction wọn ọ̀dẹ̀ ní sọ pé ìlẹ̀ wá dá wàhálà sílẹ̀ ẹ sọ pé mo ti fẹ́ kírun mi jẹ́jẹ́ ńlẹ̀ o ẹ̀yin lẹ béèrè question o tó ti yé sìn so ó bẹ́tà ju kéèyàn fa ẹni méjì gun orí ààyè tó ga yẹn lọ mo rò pé yẹn clear tọ́mọ ní rárá àwọn ògbà pé alákatakítí léèyàn tí wọ́n sílẹ̀ ìwọ bọ́ sẹ́yìn káwọn léèdì run ẹni tó bá láyà àti commit offence kó commit ẹ̀ ànábì ti ní àìmọ́tòkún ìsọ̀lúnà lẹ́kùnmọ́lẹ́hùn àbí fa iná asọ́bù fọlọ́kùnmọ́lẹ́hùn wọ́n in àpọ̀ falakum wa alayhim so question number two so àwọn òní bùkátà sí pé dandan ká jẹ́ imam fáwọn èèyàn tó ti yé àwa ẹ̀hẹ́n number two alaykum salam wa rahmatullah yes Àhẹ́, láyé wà àdéhùn síbẹ̀. na ohun tá a máa sọ nípa tiwájú imam àwọn àfáà kan ní yunafil iqtida wọ́n ló yapa sí níta nàbí sọ pé ẹ wò mí ẹni fẹ́ wo ni kọ́ ṣe ẹ̀yìn èèyàn ló máa wà náà iṣẹ́ tá a fẹ́ wò kọ́ ṣe àájẹ́kẹ́ni yẹn kọ́kọ́ ṣe náà ṣùgbọ́n wọ́n ṣe sọ yẹn ẹni tó láyà láti sọ pé ó bàrùn jẹ́ òpọ̀ a rí nínú àwọn àfa àwọn tán sọ pé àwọn rò pé ó tako ẹwù mi kọ́ ṣe irun yẹn àwọn ò lè fọwọ́ ẹ̀sọ̀yà a dẹ̀ rí nínú àwọn tán ní rárá tó bá jẹ́ pé kò síbòmíì tó lè dúró sí lẹ́gbẹ̀ẹ́ àti lẹ́yìn ààyè kan tó ṣẹ́kù náà ní wájú yẹn pé ní táwọn kan lè sọ ni pé kàráhà ohun tá a fẹ́ ni ṣùgbọ́n tí necessity bá múni dúró síbẹ̀ kò ní láìsí tó ti yé Uh -huh so ká avoid ẹ̀ òun ló dáa now question number three alaikum salam wa rahmatullahi wa barakatuh naam naam naam mm-hmm. omi wà ń bẹ̀. Mhm. Mhm. ṣebí kìí ṣe imam. ọ̀dà ìbéèrè bàbá rẹ̀ àsìkò òun tó ẹni tó fẹ́ lọ mọ́ṣáláṣí ò lè lọ torí pójú òun rọ̀ omi òjò ti wá wà ní gbogbo ilẹ̀ ibi tó fẹ́ dúró sí kírun ṣó lè gun orí tébù pápòjúwe bàbá ẹni tó bá ń gbé story building twenty five story building báwo ló ṣe máa kírun ẹ ti rí ìdáhùn question yín akírun bẹ́ẹ̀ kò sí láì fi èyí tí a sọ páwọn àáfàá kọ òun ni kó jẹ́ pé ó fẹ́ líìdì àwọn èèyàn òun wá lọ dúró sáàyè tó ga àwọn wá wà ní pẹ̀tẹ́lẹ̀ kò sí problem pẹ̀lú yẹn question number four now amen unto. صلى الله عليه وسلم وصلي نعم ẹni tó bá kú tó tó ń ó ti dájà bá tó lè rí mi àti bí wọ́n ti rí àlọ́kùnrin kí o pé irú irú tí àlọ́kùnrin kí kọ́ ni ó kú.

tó wà nínú òrùn ni òfijọ́ ni àbáwọn kankan ni òfijọ́ tẹ bá ní kì í ṣe ìrun yẹn ok ìbéèrè rèé fáwọn tí ò sí pẹ̀lú wa wọ́n nígbà tí ànábì sọ pé ẹ kírun yín bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kí tèmi ó fẹ́ ká fi gbogbo ohun tá à ń pè nírun ká fi jọ òun àbí ok àwa ní ẹni tó kírun láàyè tó ga ní imam táwọn jọmọ tó tò lẹ́yìn ẹ̀ táwọn dúró sí pẹ̀tẹ́lẹ̀ aláwọn àfa kan sọ pé makruh ni àwọn ò lè sọ pé irun yẹn ò gbà arínú àwọn tó kó kò gbà o irú sheikh nasiruddin al-albani nínú tíra àwọn kan asamadu mustapha àwọn sọ pé kò gbà but èyí tó pọ̀ nínú àwọn àfa wọn láwọn ò lè sọ pé kò gbà good ìbéèrè wa ni pé ẹni bá lóun náà sọ pé kò gbà torí pé irú ìrun yẹn kọ́ ni ànábì kí hàn wá àbí wọ́n ní ṣé kò rí sọ ni ohun tá a fi lè sọ yìí pé ó lè má rí sọ tán ni pé kí irun yẹn ò bá jọ tànẹ́bì hundred percent ó fi àwọn nǹkan kan jọ tànẹ́bì náà ṣe bí bànẹ́bì ṣe kábàrà lòun náà kábàrà bó ṣe rùkú lòun náà rùkú bó ṣe ṣe kẹrà lòun náà ṣe pẹ̀rà à nǹkan tó kàn fi àtọ̀ ni pé ibi tó dúró sí ó yapa èyí tó pọ̀ náà àwọn ẹ̀rùn tá náà ó ń láwọn kọ̀ọ̀kan tó fi apá sí tànẹ́bì náà àbí kuru isu gbogbo oyi nnukwu 100% saa apu ejiwa ọsịn ịn asọrọ kekawolee ịgbà ya ịn asọpụ ịn ma nínú awọn mustahabat ni taa abaniri arahari gbogbo oyi n'ogbọdọ ọfi gbogbo ọdụ ụtọ anabi 100% ha n'ikojọ 100% ha enyilade efikọ ọjọọ ọta abaniri nke nkankan ba ya ọsịsọ afọ ise fi yapa ụtọ nabi oyi nwunye ụda oyi akpọ ose harajị tó ti yé àwọn tá a máa right off irun wọn pọ̀ so àwọn àfà wọn á ní tábà ti sọ fún yín pé kinní yìí ohun ẹ̀kọ́ ni ẹ má wulẹ̀ ṣe é kò dàrún wó tó bá ń dín ládá ṣé ládá ti sun yín ni èyí tá à ń kí gan ọkàn wò balẹ̀ pé tọ́lọ́n bá fẹ́ máa kí ẹ̀ á pass débi kẹ́nìkan wá ní nígbà tí wọn ò bá ti dàwó gbogbo ládá tí wọ́n fẹ́ dínkù kan máa dínkù rárá kò ní jẹ́ni tí ó ń fi dáadáa bá ọlọ́run ọba lò so Allah knows best torí time sorry sir time five after eight ẹjọ́ torí àwọn tí a máa kánjú pé àwọn níbi táwọn fẹ́ lọ lẹ́yìn ìṣá ẹ̀ kẹforíjì mi tó bá di ọ̀la inshallah a máa questions mi. Allah